a tó lọ sílé agbára mo béèrè ìbéèrè kan lọ́wọ́ àlejò wa pé mo gbọ́ pé ìlú máa ń mí ṣé òótọ́ ni àbí kìí ṣe òótọ́ ọ̀gbẹ́ni Kẹ́hìndé ẹjọ́ ẹ là wá lóye. ẹ ṣe gidi ni ìlú máa ń mí bẹ́ẹ̀ ni nítorí pé bí ẹ ṣe rí ìlú hmm. ẹ̀mí kan ló wà nínú ẹ̀ hmm. ẹ̀mí nílùú ibikíbi tí ìlú bá wọ̀ mo fẹ́ fi dá yín lójú pé gbogbo nǹkan tó wà ní àgbègbè ibi tí ìlú bá wọ̀ ẹ́ hmm. ó máa yàtọ̀ torí ẹni tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ pa ìlú fúnra ara ẹ̀ ó máa mí jáde. Hmm. ọ̀gbẹ́ni kẹ́hìndé ẹ nínú ìdáhùn yín ẹ sọ pé ibi tí ìlú bá wọ̀ àgbègbè yẹn ó máa yàtọ̀ irú ìyàtọ̀ wo ni à ń sọ nípa ìyẹn ẹ̀yin jẹ́ ká wo ilé ìjọsìn tàbí bá a kàn ṣe jókòó láàrin ara wa yìí bí mo bá sọ̀pá sílù ó ṣe kò ṣe ẹ̀mí rí. oyin hmm. <laughs> dodo ọ̀rọ̀ <laughs> ìbéèrè tí èmi ní fún yín ọ̀gbẹ́ni Kẹ́hìndé torí lẹ́ẹ̀kan kí n tó wọlé mo gbọ́ tẹ́ sọ̀rọ̀ nípa mi fọ́n pé mi fọ́n Eh, ìlú àwọn Badagry ní lóòótọ́ pé eh, bákan ni pé ìdí wo ni wọ́n ṣe ṣe Mìífọ́n tó fi jẹ́ pé Mìífọ́n ló ga jù ní orílẹ̀-èdè àgbáyé ṣùgbọ́n nǹkan tí èmi mọ̀ nípa Mìífọ́n òun ni pé àwọn ará Badagry wọ́n fẹ́ fi àpẹẹrẹ lélẹ̀ tí ẹnì kankan kò ní lè lè bá wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹnì kankan kò ní lè ní gbogbo àgbáyé hmm. wọn ní lè rí irú àpẹẹrẹ yẹn kò ní sí níbòmíì yàtọ̀ sí ìlú Badagry. Hmm. òótọ́ ni tẹ̀sán kò sí rọ́ńbẹ́ hmm. kò sí rọ́ńbẹ́ òótọ́ ni. ẹ síwájú sí lórí mi fọ́ yẹn mi fọ́ ó jẹ́ ìlú tó jẹ́ wípé níbẹ̀ mi ṣe mọ̀ o jẹ́ pé èèyàn kan kò lè lu ìlú mi fọ́ látòrí èèyàn méjì sí orí èèyàn mẹ́rin ni àwọn tó lè lu ìlú mi fọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. Hmm. ìbéèrè tí mo tún fẹ́ bi yín lélẹ̀ wọ́n sọ pé tí èèyàn kan tí onílù bá jalè ó ní bọ́ ṣe máa ń wà. ṣe rí ìlù tí à ń wò yìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀mí ni òrìṣà sì ni ní àyè ara tiẹ̀. Hmm. ìdí nìyí tó ṣe pé ẹni tó bá wá láti ìdílé àyàn tàbí tó bá jẹ́ àyàn kò gbúdọ̀ forúkọ àyàn jalè hmm. Hmm. kò gbúdọ̀ forúkọ àyàn parọ́ kò sì gbúdọ̀ forúkọ àyàn ṣèké. kí wàá fi ṣe bẹ́ẹ̀ nǹkan. ohun tó wà lẹ́yìn ọ̀fà ojú òjì lọ. Hmm. àlejò wa táwa ní ká wò ó nípa ọ̀rọ̀ ìlú wọ́n máa ń ní pé gúdúgúdú kan ìyáàlú kan kí nìdí gan-an ta fi ń pe kínní ní ìyáàlú tá à ń pe gúdúgúdú ní ìyáàlú. ẹ ṣe ẹ rí ohun tí à ń pè ní gúdúgúdú òun ni òun la máa fi ń ṣe nǹkan tí àwọn olóyìnbó ń pè ní nínú ìlú tí àwọn olóyìnbó ń pè ní pé wọn fi ń fill the space ni pé tí ẹni tó ń lu ìyá lù ìyá ńlá ìlú hmm. ẹni tó ń lù tó bá dáwọ́ dúró gbogbo ẹ̀ ò ní dúró ṣin gúdúgúdú á sì máa lọ á sì máa lọ lábẹ́lẹ̀ tí ẹni tó ń lu ìyá ńlá ìlú bá dáwọ́ dúró hmm. ẹni tó ń lu gúdúgúdú ò ní dáwọ́ dúró hmm. òun á sì máa lọ lábẹ́lẹ̀ ìrẹ́ náà ṣe máa ń sọ pé gúdúgúdú kan ìyá ìlú kan bí gúdúgúdú bá ti ń lu tiẹ̀ ìyá ìlú náà máa lu tiẹ̀. Hmm. tábánìkà tó wò ní orí ọ̀rọ̀ ìlú lílù yìí náà tí ọba bá wà ní ìdè kan àbí tí olóyè kan dé ìlú kan tàbí fẹ́ jẹ́ káwọn èèyàn kan mọ̀ pé ẹni báyìí ó ti wà láàárín ìwà àwọn onílù máa ń gbé ìlú wọn máa fi ń lù wọn máa fi dárúkọ ẹ̀ táwọn èèyàn máa mọ̀ ẹ jọ irú àwọn ìlú báyìí ṣé ó ní irú irú ìlú tó fi máa ń ṣe àbí gbogbo ìlú gan-an ló lè sọ pé ọba o ẹni báyìí ti dé sádùúgbò yìí o ẹ ní ìgbà ìwáṣẹ̀ ó ní ìlú tí a ń lù fọba ṣùgbọ́n láyé sí i gbogbo ẹ ti wọ́n dúpọ̀ eléyìí tí mo gbé dání là ń pè ní àpàlà a lè fi sọ pé ọba ti dé ṣùgbọ́n ní ayé àtijọ́ ní ìgbà ìwáṣẹ̀ gbẹ̀dú la máa fi ń kíyàn ọba. Hmm, ní tó bá ti ní ṣe pẹ̀lú ọba ìlú ọba ni ó là ń pe gbẹ̀du hmm. èyí ló ṣe jẹ́ pé ọba la máa ń lù fún a sì tún máa ń pe àwọn míì ní ìhòòhò ọba ìhòòhò ọba gbẹ̀du tí à sọ yìí tá a fi ń pè ní ìhòòhò ọba ni wípé àìdédé gbé jáde hmm. ó lè jẹ́ ẹ̀kan lọ́dún hmm. ó lè jẹ́ bọ́ba bá wàjà tàbí tá a bá ní ohun àkànṣe kan gbòógì la fẹ́ ṣe hmm. láàrin ìlú. Hmm. Hmm. ọ̀gbẹ́ni kẹ́hìndé mo tún ní ìbéèrè kan fún yín o àwọn tó máa ń lu ìlú yìí àwọn àyàn yẹn ṣé wọ́n wọ́n wọ́n délé ayé bá ni àbí wọ́n máa ń lọ kọ́ ni nílé ẹ̀kọ́ àbí ìṣẹ̀báyé ni báwo ló ṣe jẹ́ àwọn wo gangan ni àyàn. ẹ orúkọ ẹni tó kọ́kọ́ lu ìlú là ń pè ní àyàn àdálù àyàngalú. ìdí nìyẹn a lè máa pe gbogbo ẹni tó bá ti ń lùlù ní àyàngalú àyàngalú àkókò wa yọ lára orúkọ tiẹ̀ àfi mú orúkọ tilẹ̀ hmm. à ń pè wọ́n ní àyàn wálé hmm. àyànkúnlé àyànbọ́láhàn àyànkádé àyànkẹ́yìndé àyàntóyìn lèmi máa wá jẹ́ tèmi. àyànbọ́láhàn. oyún mi tẹ́wọ́n ti ká wo ní orí ọ̀rọ̀ ìlú à ń sọ̀rọ̀ nípa ìlù tó fi ń kí ọba ìlú gbẹ̀du ṣùgbọ́n ní ayé òde ìní tí àwọn ọmọ tó wà ń ta bí àwọn ọ̀ṣọ́rọ́ bíi tèmi tá a bá fẹ́ sọ̀rọ̀ àwọn nígbà mò ń lọ gbọ́gbẹ̀du mò ń lọ gbọ́gbẹ̀du ìbáṣepọ̀ ogun ló wà ní láàárín ìlú ọba pẹ̀lú gbẹ̀du èyí táwa náà ń gbọ́ lóde òní. tẹ bá rí gbẹ̀du gidi ẹ lè rí níta hmm. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àyè ti dayé hmm. ọ̀làjú oníkálukú ti ń gbẹ́ ìlú tiwọn mm. a lè gbẹ́ ń tó dàbí gbẹ̀dú gbẹ̀dú náà ni a lè gbẹ́ tó súnmọ́ gbẹ̀dú gbẹ̀dú ni. ayédèrú gbẹ̀dú la. ayédèrú gbẹ̀dú ni tí ẹ bá rí gbẹ̀dú gidi kìí ṣe ẹnìkan sá ló kàn bọ́ sí di gbẹ̀dú ló bẹ̀rẹ̀ sí ní tọ̀pá bọ́ọ̀lù hmm. a ní àwọn tí ń lu ìlú gbẹ̀dú lọ́tọ̀ Hmm. bí àwọn oníbàtà. alàgbà kẹ́hìndé mo ní ìbéèrè kan náà o ẹ ó fẹ́ ó lè má farajọ bí ìlú dáadáa ṣùgbọ́n mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé ẹ̀ dáadáa torí mo gbọ́ rí níbì kan táwọn kan sọ mi pé ṣẹ̀kẹ̀rẹ̀ ara ìlú ni eré ìdí tán dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ òun lọ bá ń jó pé ṣẹ̀kẹ̀rẹ̀ kò kí ń lọ sí òde ìbànújẹ́ ṣùgbọ́n ṣe eré kẹ́ẹ́ dáhùn ìbéèrè yìí mo fẹ́ kí ẹ jẹ́ kí á dé òkè lọ́hùn náà tá a bá padà dé kí a bá mi dáhùn ìbéèrè dáadáa